أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر فإذا نقر في الناقور فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع عن أزيد كلا إنه كان لآياتنا عنيدا فأرهقه صعودا إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبسر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر فأصليه فقر وما أدراك ما فقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها تسعة عشر وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرجوا والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يدل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر كلا والقمر والليل إذ أدبر والصبح إذا أسفر إنها لإحدى القبر نظيرا للبشر لمن شاء منكم أن يتقدم أو يتأخر كل نفس بما كسبت رهينا إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نق من المصلين ولم نق نطعم المسكين وكنا نخوض مع الخائدين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين كأنهم حمر مستنفرة فرت من قسوره بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة كلا بل لا يخافون الآخرة كلا إنه تذكرة فمن شاء ذكره وما يذكرون إلا أن يشاء الله وأهل التقوى وأهل المغفرة الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله سبحانه وتعالى الحمد لله الله تتركم الله أبز بلاد الشرع وعلي الله بنا نباتها داري بجوك وقدرك أترى أتكلي إكيات جفان نبوة محمد صلى الله عليه وسلم أرسل الله بنا ó lè máa jẹ́ ìkẹ́ ó lè máa jẹ́ ọ̀nà mọ̀fáwa ta jẹ́ mùsùlùmí bákan náà ọlọ́run bá rà ànábì kó lè máa jẹ́ kẹ́ fún gbogbo ayé àfẹn tó bá lọ́wọ́ fẹ́ ìkẹ́ náà kullu ummati yadkhuluna al-jannata illa man aba òṣìṣẹ́ ọlọ́run bá sallallahu alaihi wasallam ó ní gbogbo ọmọlẹ́yìn ọ̀hún pátá òní ọwọ́ àlùjẹ́nà àyàfẹ́ tó bá kọ̀ bá lọ́wọ́ àlùjẹ́nà ọwọ́n ta ni yóò kọ̀ pé wọ́n wọ àlùjẹ́nà wọ̀ òṣìṣẹ́ ọlọ́run bá ṣọlá ọba ni mọ́nà àtọ́ àmì ìdẹ́kọ̀lẹ̀ jẹ́nà ẹni tó bá tẹ̀lé mi yóò wà jẹ́nà ọmọ náà sọ ní ṣùgbọ́n ẹni tó bá kọ̀ fún mi ẹni tí mo bá pàṣẹ pé kò ṣe nǹkan tó bá gbẹ̀rù gbọ́dé tí ò bá ṣe irú ẹni bẹ́ẹ̀ iná làwọn tó kọ̀ ọlọ́run ọba kó mọ̀ ṣe wá ní kan nínú tí ó kọ̀ fún ànábì kálíbà wà nínú ẹni tí yóò bá ànábì wọlé ọgbà jẹ́nà abẹ lórí àlàyé tá à ń bá bọ̀ nípa ọ̀rọ̀ tọ́lọ́run ọba adẹ́dáwá tó fi ń sàràyé fún wa ní sóràtù al-Mudaththir abá ọ̀rọ̀ débi ìṣesí àwọn kèfèrí khususan àwọn Quraysh àwọn tó jẹ́ pé nínú wọn náà Ànábì ti jáde wá sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn náà ni wọ́n gbógun ti jù nítorí pé a máa nira kéèyàn tó gbà fẹ́ni tó kéré sí yẹn a máa nira kéèyàn tó gbà fẹ́ni tó jẹ́ mọ̀lẹ́bí yẹn tó wá fẹ́ dàbí ẹni tó ga jù yẹn lọ pàápàá jùlọ níbi ìṣètọ́lọ́run àwọn Abu Jahal wọ́n kó ogun máa nẹ́bí sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ bó ti jẹ́ pé eléyà máa ń rí lánàá inú ayé wa náà bá ṣe ń lọ ayé ẹni kan bá dìde lágbóolé tó jẹ́ pé ọlọ́run ọba ó fààyè gbá àwọn yóò kóró mọ́ àfẹnitọ́lọ́ ọba bá fún ní ọkàn tó fẹ̀ àwọn yóò takò àwọn yóò ṣe kéta rẹ̀ nítorí pé wọ́n gbà wípé ó kéré sáwọn ojú àwọn ló fi dàgbà àwọn bàtí ń wọ ṣòkòtò wọ́n takò ànábì sallallahu alaihi wasallam hmm. nítorí pé wọ́n ń wò wípé ó ti dẹ́gbẹ́ ọ̀dọ́ wọn ní gbogbo dáadáa yóò parí sí àwa bá ọ̀rọ̀ débi ìtọ́lọ́wọ́n ọba tó fẹ́ fi ṣẹ̀sán fún wàlídà ọmọ mùgíra. sa uslihi saqar wa ma adraka ma saqar la tubqi wa la tadhar lawahatun lil bashar alayha tis'ata وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يدل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر الله سبحانه وتعالى قبل صلى الله عليه وسلم àwọn èèyàn tí wọ́n ń lérò pé àwọn fẹ́ bá màláíkà kájà jẹ̀mọ́ ẹ̀rí pé àwọn èèyàn ti fọ́nú fọ́ra ti pẹ́ wọ́n ń gbà wípé òun ó fi èjìká kan náà mẹ́wàá èjìká kejì náà màláíkà mẹ́sàn-án aṣàlàyé tó ọmọ ilé ìlànà ṣùgbọ́n eléyìí tó ń sọ yìí ajẹ́kọ́yẹ wa wípé ẹni tó tó tako ọ̀gá àwọn olùkọ́tọ́lọ́run tó jésù ṣèitán tó bá rí

ọ̀gá olórí ọ̀gá wọn pátápátá ní Iblis. wà ìrìzàyànà lọ́hùn ṣẹ́yìnkọ́nù àmàlẹ́hùn wọ̀kọ́lẹ̀ lọ́gọ́ libalakumọ̀lẹ́yà ọmọ mìíràn náà. Èṣù ìṣọ́tún àwọn fáàlì Èṣù ṣẹ̀tán àádọ́nàláhùn mìn ó ń ṣe وقال لا غالب لكم اليوم من الناس هو لاورا اباكو نبا اون ما تفسير ولا ولا اورا سراقه هو لاورا يا هو sọ fún pé لا غالب لكم kò sẹ́ni tó lè borí yín lónìí. غالب لكم اليوم من الناس kò sí èèyàn kankan tó lè borí yín lónìí wàá ìnìjà. wàá ìnìjà rò lẹ́kùn. ó lè ní ohun tẹ́ ń wò ó ń wà pẹ̀lú àjọ lọ sóògùn yìí àjọ lọ kojú mọ́ ẹ máa parẹ́. فلما تراءت الفئتان نقص على عقبيه ما تدي بو دي ojú ogun Badr نقص على عقبيه وسادد نقص على عقبيه amru ma tó di pé ogun bẹ̀rẹ̀ فلما تراءت الفئتان نقص على عقبيه ma tó di pé àwọn ìjọ méjèèjì ìjọ muslimi àti ìjọ kèfèrí tí wọ́n jọ pàdé lójú ogun Badr tójú kojú ẹ rí pé ọ̀tọ̀ Ọlọ́run tí bá ń fọ́ọ̀mù tó bá rí ẹni ọlọ́run ọba ara rẹ̀ wà lẹ̀ ọlọ́run kó mọ́ṣáláì ṣe wà lẹ́nu rẹ̀ gbà tó jú kojú Ànábì sallallahu alaihi wasallam àtàwọn mùsùlùmí tó kojú àwọn kèfèrí ńgbà tó rí nákàsọ̀ ara àkìbáyé nákàsọ̀ ara àkìbáyé Ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ buye pẹ̀ sallallahu alaihi wasallam ànábì dálọ àwọn kèfèrí ọlọ́wọ́ bá sọ àwọn màláíkà kalẹ̀ láti wá kún àwọn mùsùlùmí lọ́wọ́ bí Jibril aleyhisselam ọgá àwọn màláíkà ọlọ́run tó ṣe dé tẹ́sù rí lákàsọ̀ ala àkíbáyé lákàsọ̀ ala àkíbáyé wàkọ́lá inní bari ominkun bí èsù ṣe rí Jibril ìwọ́n tó lọ fẹ́ pa màláíkà tọ́lọ́run ìgbà tó rí Jibril alayhi salam lójú ogun nakaso aláàkìbáyé ọ̀họ́ ọ̀họ́lá inú ìbárí omi àwọn èèyàn wọ́n ń pè kò sáyé sọ pé ní ìbárí omi wọ́n ń pè gbá arákùnrin mọ́ lọ sí bí wọ́n sọ pé arákùnrin lójú ogun pé kò sẹ́ni tí ó borí wa ó ní ní ìbárí omi inni arọ́ máa Wallahu shadidul iqab. Ní àrọ̀ ọmọ ẹ̀lá tàrọ mo ti rí ń tẹ́yìn orí. Ní akọ̀ fùlọ́. Ah, ìpá ọlọ́run ọba ó dé bá mi báyìí tókè tó ń rí nígbà náà kó bọ́dọ̀ tó. Wallahu shadidul iqab. Ìyá ọlọ́run ọba lórí. Tó gbé àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run ọba. Tí ẹ bá irú egun wọn ni ìbá bẹ̀ lára àmọ́ ẹ̀tọ́ tẹ́ pé gbà fẹ́ pa àwọn ìjọ lútù ẹ̀ kò ní wọ́n wàhálà gbogbo àwọn tó wọ́n bá parẹ́ pátá na màláìka náà ní ọ̀rọ̀ sí aláyà rí pé ilé ìjà pé ìgbà àwọn èèyàn yìí ọ̀tọ̀ ọlọ́run ọba wa ajẹ́ ká gbọ́ yé pé àlẹ́yà àlẹ́yà ní ń bẹ ọba fi وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة àwọn tá fi pẹ̀lú sí àtàṣà wọn jẹ́ ǹkan ju màláíkà lọ àwọn tọ́lọ́wọ́ bá fi sọ iná màláíkà ni bákan ọlọ́run bá ní òun ka àwọn afisẹ̀ fìtínà ìsìlá ìlàdínà káfàrò a fi dá àwọn kèfèrí wò gẹba ìsàrà ìlànà ìyẹ̀stẹ́kínà ìlàdínà ó tó kíta bàwáyà zádà ìlàdínà àmànú ìmánà wàlẹ̀ ayárùtàbà ìlàdínà ó tó kíta bàwálmọ́mínú na wàlẹ̀yàkúlà ìlàdínà fi kúlóbi marad والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يدل الله الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر الله كلا كلا والقمر الله كلا gbogbo tí àwọn Abu Jahal tí wọ́n bẹnu wọ́n sọ pé àwọn ọ̀nà màláíkà àwọn ọ̀dà màláíkà dùbúlẹ̀ àwọn bò wọ́n ni ah, ọlọ́nìkàlà ọ̀rọ̀ kọjá bí wọ́n ti ń ròyìn ìṣúra kàlá rẹ̀ ayé rọ́dànà àlèyé ọlọ́wọ́ bá ní kàlá kò rí ọ̀rọ̀ kọjá ń tàn sọ yìí ọlọ́wọ́ bá fi gbólóhùn kàlá ó fi dọ́rọ̀ padà sí wọn lẹ́nu ibi àwọn ọgbà lẹ́nu ẹnu yín ó wọ́ sẹ́gẹ̀ wàlùkọ́mẹ́r ọlọ́wọ́ bá fẹ́ búra ọlọ́wọ́ ní òun fi àlùkọ́mẹ́r òṣùpá búra àwọn àfọ onímọ̀ tẹ̀síìr kọ́nà kó bá ní kẹwọn ó hmm. ní alákọ̀ọ́kọ́ kí ló fa ìbúra ní bí tọ́mọ̀ bá fi ń búra ó ń torí pé gbogbo ìgbà tá bá fẹ́ búra alákọ̀ọ́kọ́ ní ẹ̀kọ́ tá fẹ́ mú jáde ó ní pé ọlọ́run bá fi òṣùpá búra ọlọ́run bá subhanahu wa ta'ala ọba tó dá tó wù ní ó sì lè fi tó bá wù nínú àwọn ẹ̀dá rẹ̀ búra àmọ́ àwa èèyàn a ò gbọ́dọ̀ fi nǹkan mí búra mọ̀nkárẹ̀ halifan falyahlif billah ẹ tó bá fẹ́ búra nínú àwọn èèyàn kó máa búra pẹ̀lú orúkọ ọlọ́run àwọn olùyẹ̀sùn àbí kó dákẹ́ kí wàá nìdí tó fi rí bẹ́ẹ̀ tó fi jẹ́ wípé ọba lè fi tó wù búra táwa ò fi nǹkan míì búra àtọ̀ sọ́lọ́run ọba torí pé bíbúra ó ń dálà ó ń tọ́ka sí àbọ̀mọ́tò almoxambe ó ń tọ́ka sí títóbi ìtààfin búra fi búra ajẹ́pẹ́ tóbi ní ọ̀dọ̀ rẹ̀ wọ́n tó wá fi ajé búra ó sì rẹ̀ ní mùsùlùmí wọ́n tó fi ogun búra pọ̀pọ̀ra ẹni mùsùlùmí ajẹ́ pé ogun yẹn ọ̀pọ̀lọpọ̀ àdúgbò míì ẹ̀sọ̀lọ́lọ́ àṣàlá ilẹ̀ yorùbá wọ́n ní olè ń jà lákọ́dọ̀rọ̀ lọ́wọ́ àwọn láńlọ́ọ̀dù wọn àwọn wọn ni káwọn kọjá máa ìyẹn ọ̀rọ̀ ajẹ́pẹ́ ìbọn tó fẹ́ fi tó fẹ́ dá kọjá ẹ̀ ògùn àbí ìsàgbóta fẹ́ fi gbóra ẹ̀ ajẹ́pẹ́ tóbi lójú ẹ̀mí ẹ̀ ó tóbi jẹ́ láwọn bá tó ń sọ̀rọ̀ in tó bá tóbi níwájú ẹni ìlà á fi máa búra àwọn àfọ́ onímọ̀ tafsir wọ́n ní gbogbo bàtà bá ti ń búra ó ń sọ bayanu adọ́bẹ̀tà lọ́mọ́kànbé a fi ń ṣùgbọ́n ọlọ́wọ́ ọba ó fi àwọn nǹkan kan búra láti ṣíjú wa sí títóbi àwọn nǹkan yẹn wípé tá a bá lè ronú sí dáadáa tá a bá lè wòye sáwọn nǹkan yẹn á ti bẹ̀mọ̀ wọn ọlọ́wọ́ wa ta'ala torí pé àrọ́lọ́ àìrọ́lọ́ ọba yìí ó wá fẹ́ fún bá wò wọ́n dáadáa á ti

تفكروا بآيات العظيم وما حوت تفكر بآثار العظيم وما حوت تفكر بآيات بآثار العظيم وما أوت ممالكه العظمى لعلك ترشد ممالك العظمى لعلك ترشد تفكر بآثار العظيم وما حوت ممالكه العظمى لعلك ترشد ممالكه العظمى لعلك ترشد. الله عبد الرحمن السعدي رحمه الله àwọn wọn sábà eléyìí fún wa. tafakar bí àfáàrí mọ́ta asara púpọ̀ pẹ̀lú alukur'an púpọ̀ pọ̀jù ẹni tó bá ń ka tafsir wọn tafsir àṣẹ́dí ẹ̀ta àlùmọ̀ṣọ́rù bí tafsir sáàbì ẹ̀yẹ́ tó kálukú mọ́gbọ́dọ̀ ní tafsir sáàbì tafsir sáàbì ẹ̀yẹ́ tafsir àbáwá àṣẹ́dí fún ọlọ́ọ̀tà àlà yóò mọ pàtàkì ń dáhùn sọ yìí nínú ọ̀rọ̀ wọn wọ́n ń tafakà. tafakàrù bí a sáré láàbí mẹ́wàá máa hàwà. àfọ̀ ní ronú ṣèrònú pẹ̀lú àwọn àsáré láàbí àwọn nǹkan mẹ́rìírí tó tóbi. wọ́n máa hàwà. àwọn ìlápátá létí bẹ̀ mọ́ ọlọ́run ọba wà láàbí ọba tó tóbi. وما حوت ممالكه العظمى وما حوت ممالكه العظمى لعلك ترشد màmáàlékò ọ̀rọ̀ máa làálàkàtà rọ̀ṣọ́dọ̀. tó bá tó bá farabalẹ̀ tó bá ronú sáwọn nǹkan yìí à tó wu màmáàlékò ọ̀dùnmá àwọn nǹkan tó wọn bọ́dá tó jẹ́ nǹkan wọ́n àwọn máa fi sọ̀rọ̀ pé à ah, òṣùpá ní lágbájá látara ipò bá gbé sí látara ààyè ń bẹ lára rẹ̀ ẹ́ òṣèlú tí ó sọ pé ìyàlọ́ nàìjẹ̀rún lóṣùpá subhanallah

pẹ̀lú títóbi rẹ̀ pẹ̀lú èèmọ̀ tí ń bẹ́ẹ̀ mẹ́ afáàní tó bá lè ti ara bẹ́ẹ̀ ó dàn ọlọ́run ọba rẹ̀. alam tara hadha al-layla idh jaa muzlima. kalla wal qamar. kalla kò rí bẹ́ẹ̀ tí ń sọ yìí ọlọ́run lòún búra pẹ̀lú òṣùpá níta ń sọ ní pé ká lè fi nǹkan búra ó ń ṣàlàyé bayanu ó ń ṣàlàyé abọ́mọ̀tà ó ń sọ títóbi tí ń bẹ́ẹ̀ fún ìtàfi búra bákan náà alqasam tá a bá rí nínú al-Qur'an al-Karim ó ń sọ fún wa bayanu ahamiya tukin meo al-muqsam alay ó ń pàtàkì ń tà ń búra fún yẹn lé lórí àìkẹ́ ẹ̀mọ́ búra lọ́wọ́ bá àìkẹ́ ẹ̀mọ́ fi ká tó lè rí kọ́sàm náà Qur'an òun náà ni wípé àwọn àfọ onímọ̀ tafsir kọ́nà kọ́ bá akẹ́ wọn wọ́n ní òun náà ni ìrọ́dàtú tawkid ọlọ́run bá fẹ́ fi kẹpá mọ́ ọ̀rọ̀ eléyìí tó ń sọ pàápàá jùlọ tó bá jẹ́ pé àwọn tí wọ́n tọ̀rọ̀ bá fẹ́ bá sọ̀rọ̀ àwọn tẹ́ pé wọ́n ń ṣe nǹkan àwọn tí wọ́n ń tako rírí bẹ́ẹ̀ nǹkan yẹn ọlọ́run ọba tí ò sí rọ́ nínú ìròyìn rẹ̀ ajẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fẹ́ fẹ́ ìsì ọ̀rọ̀ padà fáwọn Abu Jahal tí wọ́n ní àwọn ọmọ náà àwọn màláíkà ọlọ́run ọba fi sọ iná ọlọ́run ní kàlá kàlá wàlùkọ́mọ́r ọlọ́run ní àkórí bẹ́ẹ̀ tí ròyìn wàlùkọ́mọ́r òun fi òṣùpá búra wàláìlì ìdá ìdá adẹ́bàrù ọlọ́run ọba ní òun fi òru òun fi búra subhanallah jẹ́mọ́ tábàlẹ̀ ronú tí òru lásán á ti bẹ̀mọ́ ọlọ́run ìlà wàáyé tí gbogbo ẹ̀ mọ́lẹ̀ yìí bàbá àfẹ́dé wákàtí díẹ̀ sí ti gbogbo sókùnà ẹ wàá máa bèèrè lọ́wọ́ ara níbo ni ọ̀sán wà nígbà tó rú dé níbo lòru wà nígbà tó sàgbé ọlọ́run bá pa méjèèjì pọ̀ nínú ááyà ọlọ́run bá fi méjèèjì búra. والليل إذا أدبر والصبح إذا أسفر ọlọ́dún òun fi والليل إذا أدبر òun fi òru búra nígbà tó bá lọ والصبح إذا أسفر bákan náà òun fi àfẹ̀mọ́júmọ́ búra nígbà tó bá mọ́lẹ̀ ẹ́ tó mú ìyé subhanallah ألم ترى ذا الليل إذ جاء مظلما ألم ترى هذا الليل إذ جاء مظلما فعقبه جيش من الصبح يطرد فعقبه جيش من الصبح يطرد فعقبه جيش من الصبح يطرد أفاو عبد الرحمن رحمه الله هذا الليل إذ جاء مظلما ẹ̀lẹ́gbẹ́ ẹjẹ́ ká wòye sí òru ẹjẹ́ ká ti bí òru yìí mọ́lọ̀ tí a pẹ́ ká tó wú ká tó fọ̀ ó ti dé pẹ̀lú òkùnkùn rẹ̀ gbogbo láǹpù ayé ìpátá ìlọ̀tán ó lè mú òkun òru kò gbogbo láyé gbogbo tí ká jí ti gbogbo ibi tọ́wọ́ tí ó rí láyé ẹ̀sọ̀ pa rẹ̀ ó lè mọ́ ìmọ́lẹ̀ òru ó lè mọ́ òun òru. ọ̀hádà láìla ìjà mùsùlùmá. òkùtọ́ ẹgbẹ́ kò sírù àtùpàtẹ́ ẹlẹ́tàn tí ó sọ di mọ́lẹ̀. àbá ní ẹ kíyèsí òru yìí nígbà tó bá dé pẹ̀lú ìrúbọlẹ̀ rẹ̀. فعقبه جيش من الصبح يطرد فعقبه جيش من الصبح يطرد عقبه جيش من الصبح يطرد àfáàní tó wá wí kátó àwọn ọmọ ogun kan tó dé ọpẹ̀rẹ̀ àwọn ní ìmọ́lẹ̀ nígbà tí ìdájí bá dé làwọn tó òru yìí dànù ò tó Ah, kí ló ń ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀ fi ń lọ báyìí àlàyé sàlẹ̀ ààrẹ محدث متصرف أليس لهذا محدث متصرف حكيم عليم واحد متفرد حكيم عليم واحد متفرد أليس لهذا محدث متصرف ọlọ́run ṣe pé léyìí bọ́ọ̀lù ṣe ń wáyé táàmọ́ ibi tó ti ń wá ọ̀sán làwọn àti ìgbẹ̀rẹ̀ mẹ́rin ẹ̀dọ́bà wà ń ta òun ó rí pé ilẹ̀ mọ́ tó bá tún ṣe sa wákàtí márùn sísìn àbí jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀rù dúdú furu àwọn tó bá rí wákàtí bíi méjìlá ilẹ̀ òtún ti mọ́ padà tó sì ní òsọ́rọ̀. ṣé inú yàrá rẹ̀ gan tó bá sóòkùn bọ́ọ̀ bá tan náà síbẹ̀ sí yóò mọ́lẹ̀ fúnra rẹ̀ yàrá rẹ̀ gan tí ò bá tọ́ bá sóòkùn tó o bá ta àtùpà àwọn ọ̀tọ̀ jẹnẹrétọ̀ àbọ̀ lo ìnvátà àti gbọ́ntà nílò láyé lónìí tó o bá fi ìmọ̀lẹ̀ sí fún rẹ̀ yóò mọ̀lẹ̀ fún rẹ̀ àbàdàn àjẹ́ pé tí ara rẹ̀ bá sókun tẹ́pẹ́ nípa pé ọ̀tán náà in ló mú ìmọ̀lẹ̀ débẹ̀ o àjẹ́ pé ẹnìkan ní kọ̀ǹtró bí mọ́lẹ̀ àti sókun yàrá rẹ̀ bó wá rí dànù yàrá kékeré tí wọ́n ti ń lò sẹ́mọ̀ gbogbo ayé wa ń kọ́ أليس لهذا محدث متصرف حكيم عليم واحد متفرد حكيم عليم واحد متفرد قال كلا والقمر كلا والقمر قال يا رب هذا ni wọ́n sọ òun fi òṣùpá búra والليل إذا أدبر òun fi òru búra والصبح إذا أسفر òun fi ìmọ́lẹ̀ àfẹ̀mọ́júmọ́ òun fi búra ẹ rí pé àmọ́ bẹ̀rẹ̀ kan ní isfar nígbà tá a bá fẹ́ pé sóbẹ̀ àlọ́gọ́lá sọ isfar àsìkò bí kí tó ń sóbẹ̀ ìdó nínú yẹn Golas òun nígbà tó pé fájìlì ti là àmọ́ ilẹ̀ ò tí ì mọ́pọ̀ ìyàwó Aisha sọ pé àwọn obìnrin máa ń wá kí ṣùgbà wọn ó dẹ̀ padà sí ilé láyà àrífọ̀húnnà àwọn èèyàn nígbà rámà nílẹ̀ Golas látara wípé ilẹ̀ ò tí ì mọ́tán bẹ́ẹ̀ náà dẹ̀ tún ní ìsfàrù náà ń bẹ́ẹ̀ tẹ́ pé àlùfájìlì ti là òye ti wà alùpùpù lè ti ríra ríra wọn ṣùgbọ́n nígbà náà òòrùn ò tí ì máa yọ àsìkò aláni wà sọ́bàrì ìdá asfà wà sọ́bàrì ìdá asfà ádá ádá àkọsà ọlọ́wọ́ bá ń búra rẹ̀ adẹ̀ ti rí alimoksam bí àti ní tọ́lọ̀ bá fi ń búra kí wọ́n ní alimoksam àrí kí lọ́lọ́ wọn búra rẹ̀ lórí ọlọ́ni. iná hálà ìṣẹ̀dá kóbárù. iná tọ́lọ̀ ọba iná sàkọ́ tọ́lọ̀ ọba lọ́wọ́ ó fi wà sí ọmọ mọ̀gíra àti gbogbo olùkọ́ ọba sí ọlọ́ni iná hàálà ìhẹ̀dà lùkúbà iná hàálà ya ọlọ́ni ẹ̀yà ni wọ́n ń pè iná sàkọ́rọ̀ yẹn nínú nǹkan tó tóbi nínú tó jẹ́ pé ọkáyà nínú tó ọba máa tọ́lọ̀ ọba tó dáná bá ń ròyìn iná báyìí ẹni tó dáná ó nílà ìṣẹ̀dẹ̀lẹ̀ kọ̀bà nínú nǹkan tó yẹ pé ọkọ̀ ẹ̀dẹ́ ìbalẹ̀ tó bá ń gbọ́ ìṣòlọ́rọ̀ méjẹ́ ẹni pé àwọn ìbádu rahman àwọn ẹrú ọlọ́run tó tọ́ يقولون ربنا اصرف عنا عذاب جهنم إنها عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما أجل ما يقول بأنت ما تسعون فوتي بأنين عمي يوم إنك نان ní jẹ́ ọmọ náà kan bẹ̀rẹ̀ ààrẹ ọlọ́ni ìnáhá ìfìdà ìkúbàrù nàzírọ̀ lèlbáṣàr ọlọ́ni àhá iná tà ń sọ ìnàzírọ̀ lèlbáṣàr ó ti tó níwà sí fún yà gbogbo ẹni tó bá jẹ́ abára ayé àìsàn gbogbo èèyàn iná ti tó níwà sí ẹgbẹ́ àbára náà wọ́n ní kú tó níwà sí ẹjá mọ́ fi kún náà pé iná tó níwà sí gbẹ̀ntà bá ti fi iná ṣe wà sí fún tí ò bá ti gbọ́ àmì wípé ipa ọlọ́run bá ti ń tán lára rẹ̀ bàbá mọjọ́ tí ń gbọ́ àdífi ma afala nílẹ̀lẹ̀ka abẹ́rẹ́ ìlú ìzáàrù fàfihàn ẹlòmí ti gbọ́ àdífi ẹgbọ́n gẹ́ ti ha nígbà níbi sọ́lá sáwọn sọ wípé gbogbo èyíkéyìí inú aṣọ ọkùnrin àgbàlagbà ni arúgbó ni ọmọ èkéré ni ọ̀dọ́ ni tó sáfi jọkùnrin táṣù ẹ bá ti kọjá kókó sí abúlá lówó ọ̀sẹ̀ àlùkìmà lówó ni jàlábí àlówó nítorí ó wọ̀ ṣọlá ọba ní ìyá iná ni wọ́n ti lọ jì ó fi lọ fìyà jẹ èyẹ sì ń gbọ́ adẹ̀mí ìdẹ̀ gbọ́ kí ní ẹgbọ́ ọgbọ́ ọkùnrin káàsì ní ẹ̀wọ́ kọ́lá ẹ̀mí ti sọ díẹ̀ sí àwọn ọ̀dọ́ wípé àwọn ọ̀dọ́ àbẹ́sẹ̀ àwọn tí ó kàwé tàbí ẹ̀sẹ̀ àwọn tí ó lájú bàbá ṣe bí níjọ́ bàbá wa sí wọ́n ń wọ kẹ̀m̀bẹ̀ àbẹ́wò náà máa ń wọ káàkiri àwọn ṣòkòtò bẹ̀kẹ̀m̀bẹ̀ láì tí ẹ kọ́dá ọkọ́sà tí ó tó fẹ̀ lẹ́nu ẹsì kí tẹ́m̀bẹ̀ ní ṣòkòtò ẹ̀ àwọn èèyàn bú wọn súnà ànábì ló dé ṣe wọ́n dẹ̀ finẹ́tì ànábì finẹ́tì sallallahu alaihi kò finẹ́tì àwọn monday thursday ó sì ń gbà bí àwọn èèyàn lọ́lọ́run sọ pé iná ha ìlàlẹ̀ ìdàlùkúbà gbogbo tí ẹ má ti fi náà ti àìmọ́ tó yiri ẹ̀ wò ó tó níwà àti fọ́nì tó bá jẹ́yà ó tó níwà àti fún gbogbo ẹni tó bá jẹ́yà tí ẹ jẹ èèyàn bá ń bẹ tó bá rìn lára rẹ̀ gbogbo àti bá ti sọ̀rọ̀ náà fún wa jàmáà ẹ jẹ́ ká sá náà ẹ̀bẹ̀rú náà kọ́dà kó má ju pé kẹ́ ẹ lo awé obì kan lọ fa ilẹ̀ mtajid fàbí kẹlìmọ̀tẹ̀ mtajid tẹ́ ẹ̀ bá wá nípa pé ẹ̀ sá fún náà pé ẹ̀ fẹ́ wọ̀ ẹ wá gbogbo dáàbì sí sàárà kẹ́mọ́ ní kẹ́mọ́ àwọn náà alága ní ìṣọ́lá tẹ́ ẹ̀ bá wá rí ó dẹ́ ẹ lu ọ̀rọ̀ tó dáa kẹ́lìmọ̀tẹ̀ tọ́ yìí rà ọ̀rọ̀ tó ṣàfà tọkùnrin lásán yẹn owó obìnrin náà tó wọ ìjà tó rí òkà ṣọ́lá ọmọ sallallahu alaihi wasallam ó ròyìn àwọn sinfan min ahli nar lam arahum òṣèlú ní àwọn méjì kan bẹ́ẹ̀ ọmọ náà ni wọ́n èmi ò rí wọn báyìí rí ṣọlọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ àṣà wá ní àwọn owó náà ní sáàhùn àwọn obìnrin kankan sí yàtọ̀ àríyá ó láwùjọ wa àwọn obìnrin tó pé wọ́n ń wọṣọ ṣùgbọ́n ìhòòhò ni wọ́n wà aṣọ tó wọ̀ táyà rẹ sí aṣọ tó wọ̀ tẹ́yìn rẹ sí aṣọ tó wọ̀ táà ń wọ̀rùn rẹ ìwọ obìnrin aṣọ tó wọ̀ táà ń wọ ẹsẹ̀ rẹ ó wọṣọ òfíṣọ́ lọ́wọ́ dẹ̀ fi lẹ́tì àwọn èèyàn rẹ sá torí pé wọn ò mọ ń jẹ náà ọlọ́run wọ́n ní kàlá kàlá wàlùkọ́mọ́ ọlọ́run fi òṣùpá búra fún wa wàláìlè ìdà àdẹ́bà òun fi òru tó ń rí gbogbo ọgbà òun fi búra nígbà tó ń lọ ọ̀ṣọ́bọ̀ ìdà asfà òun fi àfẹ̀mọ́júmọ́ nígbà tó mú òye wá ìnáhálà ìhdàlùkúbà mẹ́ta ń sọ yìí la ìhdàlùkúbà ìkan nínú nǹkan tó páyà láyà tó tóbi tó káyà láyà tó níwà sí fún gbogbo ẹ̀ ń bá jẹ́yàn tọ́mọ ti sọ̀rọ̀ ọ̀nà ẹjẹ́ kásá jẹ̀mọ́ iná tayé gan ara wa gba àwọn onímọ̀ physics àwọn onímọ̀ science wọ́n ara ọmọ ènìyàn is a good conductor wọ́n ni ara ọmọ ènìyàn ẹ̀ ẹ̀ n tó jẹ́ pé ọba iná rẹ̀ ni ẹ̀ Ogun náà tó kó náà ni kò tà sí sọ sọ́mà tìbọn náà yóò máa kó náà iná nìyẹn ọlọ́run واتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للمكافرين Aló lè ta ní nínú wa tó lè gbára rẹ̀ ẹlẹ̀kẹ́ fi máa kóná lè ṣe búrẹ́dì ómù. Nígbà táwọn onímọ̀ sáyẹ̀nsì sọ wípé ara wa good conductor ni. Ta ní nínú wa lẹ̀mí ẹ̀ gbé kí ara rẹ̀ bọ́nú óvù búrẹ́dì pé ẹ̀mọ́ ibi ara tòun dá ẹ̀sán ó bá wọn fábílẹ̀ o. Ẹ̀sán wọn bìlọ̀ fún ọgá mi fún ọláyé ẹ̀tọ́ bọ́nú náà óvù búrẹ́dì jẹ̀mọ́ àrí gbogbo sẹ́ni tó ṣe bẹ́ẹ̀ wọ́n rà kan sọ wọ́n fẹ́ ní hundred billion àsọ̀rọ̀ bí nàìjíríà tó sì pọ̀ tó bá pẹ́ àwọn á ṣe yẹn níta yé iná àtọ̀run wá ń kọ́ tọ́lọ̀wọ́ bá ní wàtẹ́kùn náà ọlọ́ni ẹ báyà náà Àlàtí wàkódò ànáàsò wà lẹ́jọ́rọ. Ọlọ́ni iná ilé ìwọ̀n èkó gìí sẹ́pẹ́ bẹ̀, wọ́n èkó kùsọ́ bẹ̀, kí ẹ tó wọ́n èkó làgìdí bẹ̀. Ọkọ̀ ìjábẹ̀ tó sí. Ìdí wọ́n fi máa kó náà ní èèyàn àtòkúta. Ìdẹ́tìlẹ̀kà. Ọlọ́wọ́ bá ní àpèsè ẹlẹ̀ fáwọn kèfèrè ọlọ́run kó ṣọ̀wà ń bẹ̀. Ọlọ́run ní innaha la ihdal kubar. Innaha la ihdal kubar. Ọlọ́run náà la sọ́kalẹ̀ yìí. Ọlọ́run ní ìkan nínú nǹkan tó tóbi ní. Nadhiran lil bashar. Ó tó ní wàásí, ẹjọ́ ẹ sọ fún yẹn pé ẹ máa wọṣọ ńlẹ̀ àfà wọ́n sọ fún pé ànábì lẹ́yìn máa wọṣọ ńlẹ̀ gbàgbé ànábì wo ló sọ bẹ́ẹ̀ ó náà sì kọ́ lẹ́ẹ̀ lóòótọ́ ànábì sọ bẹ́ẹ̀ but but nàìjíríà kọ́ ẹ̀kọ́ àdúrà lọ́rọ́ rẹ̀ kú bá abẹ́ tó sọ̀tẹ̀ pé torí pé láyé ìgbà yẹn àwọn sàbẹ́ àtànábì wọn ò rówó ra sọ so gbàtẹ́ wàá rówó ra sọ ìwọ́n ló fà tí wọ́n fi wá ń gé aṣọ fúnra wọn alámùfárì hmm. ọ̀rọ̀ tí ò bá làákàrè ṣọlọ́mọ sallallahu alaihi wasallam hmm orí abdullahi ibn amr orí abdullahi ibn masoud náà bẹ́ fásokùn tó sókè fásókè fásókè àrílẹ̀wà nítorí fa lójúgbò fa so gba àwọn nǹkan yìí bọ̀tún fáwọn èèyàn mọ́ntá tó ń jẹ́ iná oníkàlùkù kàtà òpé àwọn àfáà ní àwọn àfáà ní káwọn ìyàwó wọn máa borí àwọn àfáà wọn pèsè kò tó gbogbo mùsùlùmí arúgbó kódà kó jẹ́ arúgbó kùdà kó kí lọ́jọ́ orí àwọn àbúbákìrì tẹ́lifíṣẹ́ radiyallahu anhum ajma'in wọ́n dàgbà islam yẹn wọ́n ṣe gbogbo àwọn àgbàlagbà wa àyìn arúgbó wa ẹ mọ́sọ̀ ẹ̀sìn bẹ̀sẹ̀ àwọn ọ̀dọ́ gbogbo ẹ̀sìn tó bá ti pè ló fi ẹ̀sẹ̀ ilẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run bó dáná ọ̀tọ̀ lọ́tọ̀ kò dáná arúgbó lọ́tọ̀ ọlọ́ni nàá إنها لإحدى القبر نظيرا للبشر ẹ̀yin ìyá ẹ̀yin obìnrin náà ẹ mọ̀ rò pé ìgbòrí àwọn ọmọ nìkan ló wà fúnra gbogbo obìnrin ayé lọ́wọ́ bá sọ ṣe jẹ́ mùsùlùmí gbogbo wọn lọ́wọ́ bá ní kí wọ́n wọ hijab kí wọ́n borí kẹ́ bọ́ra wọn kó lè azuwájú àsìkò tí lọ ká máa fi yàrá ọlọ́ni nàbíràn ìlbáṣà lèmọ́ṣàmìnkùn an yàtàkọ́ dámà ó yàtàkọ́ lèmọ́ṣàmìnkùn an yàtàkọ́ dámà ó yàtàkọ́ ọlọ́lọ́ lọ fọ̀kàlẹ̀ yẹ̀ yà bújá àti gbẹ̀ tí bá ń gbọ́ ọlọ́ ọlọ́ni lèmọ́ṣàmìnkùn ẹni tó bá wù nínú yẹ́ ó ti sọ tán gbà tó sàlàyé ẹ̀ tọ́wọ́ tọ́ mo ti sọ kalẹ̀ báyìí pé iná wà ó tí fi ya rẹ̀ jẹ́ ń bá kọ́ tèmi ó kọ́ tàbí sọ wà mímọ iṣẹ́ àmínkùn ẹni tó bá fẹ́ nu yẹn ayọ̀ta kọ́ dàmà ẹni tó bá fẹ́ ní kó tètè sálápá tètè lọ bí iṣẹ́ olóore ṣùgbọ́n ayọ̀ta kọ́ dàmà ni kó tètè gbáwájú lọ bí iṣẹ́ olóore kọ́mọ̀ tó fi dọ́là rẹ̀ àwọn ìyàtọ̀ ọkàn ẹni tó bá sì fẹ́ nu yín kó mọ̀ fẹ̀yìn fà padà níbi iṣẹ́ olóore à ń bọ̀ náà àkóso ara iná ń dòde ẹni tó bá sì fẹ́ nu yín tó bá sì pèsè olóore àwọn èèyàn takọ́ dànù kó ètè mẹ́ lọ sí pé á ah, àmọ̀kó ni tó báyìí ah, àmọ̀kó lọ yẹn ó lágbára tó báyìí kó ètè lọ́mọ ṣe ń tọ́lọ̀ máa ní kó ṣe tànà bí ní kó ṣe لمن شاء منكم أن يتقدم منكم أن يتقدم أو يتأخر كل نفس بما كسبت رهينة الله aláni kullu nafsin bima kasabat rahina kullu nafsin bima kasabat rahina bàbá wà nílùú tó ti túlẹ̀ bá tútúlẹ̀ tó sọ nǹkan ẹ́ ṣe títúlẹ̀ pé bí bá wọ ọ̀yà àti ìbẹ̀rẹ̀ àtàmọ́ṣà àmì pàyàtà kọ́ńdàbàyàtà àkàtà àdídù ni ìdẹ́rùbà ló fi ṣe lọ́tọ̀ olàkọ́lẹ̀ yóò iná rẹ̀ ológbò ìtàròyìn ẹ̀fún ibó ṣe rí àtúgbùra ẹlòmí gbogbo nǹkan ní fẹ́ẹ̀kì lọ́wọ́ ní àwọn gbogbo nǹkan ní fẹ́ẹ̀kì náà ìgbàgbé ìwọ́n ní ìwọ́n iná wo ló wà àbá lọ́dọ̀rùn bọ́ nù wa bẹ́ẹ̀ mi ò ṣe gbà pé corona virus ilẹ̀ ni dísìn kó gbà ọlọ́wọ́n ti kọ́ ọkọ̀ tó gbà. ọlọ́run ọba ńgbà tó nílì máa ń ṣe àmínkùn ayé ẹ̀tàkọ́ dàmà àwọn ẹ̀tàkọ́ ẹni tó bá fẹ́ nu yín kó ètè máa lọ ṣiṣẹ́ olóore tàbí kó máa fẹ̀yìn fà kó ń bí ṣe olóore ọlọ́wọ́n ni mọ́ra á lọ jókòó rẹpẹtẹ Kùlù nọ́fín bí máa kásàbẹ̀ tẹ́rọ hìnà. Ó lè wá gbọ́ o kùlù nọ́fín gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan bí máa kásàbẹ̀ tẹ́rọ hìnà. Wọ́n di ẹjẹ́ ká tún pé wọ́n di ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ lílọ́rùn báyìí yóò gbé kọlọ́rùn. Gbogbo ẹrù ẹ̀ṣẹ̀ tó ṣe ẹ́ ó pààyàn láyé, ẹ ó ṣe ìsinmi láyé, ẹ ó da owó ọmọ òrukàn. Gbogbo nítorí ó ṣe, gbogbo wọ́n gbé rọ̀hí bìmọ̀ ẹ̀kẹ́ sàbátì ní tó ti ṣe láyé rọ̀hí náà wọ́n so mọ́ lọ́rùn báyìí. Kullu nafsin bima kasabat rahina illa ashabal yamin. Afáwa Abdullahi ibn Abbas, radiyallahu anhuma ardahuma, ó ní ayé gbogbo iṣẹ́ tó ṣe ẹrù iṣẹ́ rẹ̀, gbogbo ó dì lọ́rùn wọ́n gbé lọ wọ́n gbé kọ́ sí lára bẹ́ẹ̀ nígbà kí á tí ó máa rò káàkiri tí ó máa káàkiri sí láyé inú iṣẹ́ ó náà nìyẹn ọlọ́wọ́ rẹ̀ ilá àṣọ́hábàlìyàmí ilá àṣọ́hábàlìyàmí في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين àwọn àfọ́rí máa tafsir kọ́nà máa yánú sí wọn wọ́n ní gbọ́lọ̀ kullu nafsin bima kasabat rahina ay kullu nafsin ma'khudatun bi'amaliha gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ni wọ́n gbám pẹ̀lú tó bá ṣe murtahinatun biha wọ́n gbé dógò sí lọ́rùn wọ́n fi dógò sí lọ́rùn bẹ́ẹ̀ tó bá yẹ pé ṣe olórin lọ́wọ́ ṣe wọ́n wà bí ẹni pé wọ́n fi yàn dógò bí kẹsàn-án bá fi yàn dógò tó bá ti wá san sẹ́tòrí àfidógò òun yóò free tó bá yẹ pé ni wọ́n wà wọ́n yọ kúrò nínú ọ̀fẹ́ wọ́n yẹn káyọ̀ náà ṣàròrọ̀ ní táyà gbèsè ẹbú ni ní tí ó náà ni ó dà gẹ́gẹ́ bí adéta tó sọ pé kó lò náà sí yàgùdù gbogbo èèyàn pátá iná ni ó ń ṣègbìyànjú ilẹ̀ ó mọ̀ ẹ́ bá láyé tí ó mọ̀ sapá pàṣẹ wáyé táà ń gba Ramadan táà ń gbìyànjú táà ń ṣe wàhálà lórí ìtọ́jú ìtẹ̀lẹ́tọ̀ náà àwọn ẹ̀ka náà ń ṣe wàhálà tó bá kò ní ọtí kan gbà náà sí mi bọ́bí tó bá lọ sí bọ́lé aṣẹ́wó tó bá kò ní aṣẹ́wó gbàbẹ̀ bọ́ lẹ́jọ́ tó bá kò ní lẹ́jọ́ yóò tó la ìsọ̀ àdúrà ẹ̀wò rẹ̀ àjọ ayé kò náà nísinmi bí wọ́n tó ń sitọ́ lọ́wọ́ ṣe nísinmi ṣùgbọ́n kí ọlọ́run bá ní fàmóbíkò wa àwọn ọtí kò wa ẹlòmíín bẹ ẹ gbogbo iṣẹ́ tó ṣe iṣẹ́ tí iṣẹ́ tí iṣẹ́ yẹn yóò làákò níbi iná iṣẹ́ míì ẹlòmíín dẹ́nu pé gbogbo bó ṣe ń dà àwọn lójú ayé ìná òun náà iṣẹ́ tí ó parun náà ni ìwọ́n tó ń ṣe tọ́lọ́run ọlá nígbọ́n láwọn aṣọ sọ́sà lè mọ́ràn ọlọ́run tẹ́ bá ń ta àlẹ́mú ìlú ìyá àlẹ́mú ní kàmẹ́ ta àlẹ́mú bí hamza tí ẹ bá ń rí ìnira tí ara bá ń ní ẹ̀yìn náà ara ń ní àwọn kẹfẹ́ náà tó bá gbẹ́yìn náà ṣe ń pé ara ti ń nẹ̀yìn náà láyé àwọn náà ìwọ mùsùlùmí ò ń pariwo orí nǹkan jẹ kẹfẹ́ náà orí nǹkan jẹ látara rẹ kò fẹ́ àmọ́ ọlọ́run wàtàrẹ̀ jù ú dẹ̀ mí lọ́ọ́ máa láyé jù ú lọ́ọ́ àpọ̀ ọlọ́ni ṣùgbọ́n o tẹ́yìn ma ń pariwo á ah, àmọ̀rá àmọ̀lówó lẹ́sàn àmọ̀rí nǹkan jẹ àmọ̀dọ́nà àmọ̀rí nǹkan gbà tẹ́yìn mú mọ́ra ọlọ́ni àwọn kẹfìrí náà yà ń jẹ àwọn náà àwọn náà mú mọ́ra bá sí lórí òkè tó bá sí ń dààmú tó yà ń jẹ àwọn náà tẹ́yìn bá ní kọta ah, yìí ah, bóra ti wá sí báyìí àwọn náà ní tiwọn ọlọ́ni ma mọ́sáré mọ́tò kọlu kẹ̀kẹ́ àbí kẹ̀kẹ́ kọlu mọ́tò ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala àwọn afọ́nìmọ̀ tafsir wọ́n tún bá rẹ̀ ní pé kullu nafsin bima kasabat rahina gbogbo ẹ̀mí pátápátá náà ni ọlọ́wọ́ bá gbogbo tí ń ṣe ni wọ́n ń di lágàgà sí lọ́rọ̀. ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى, كفى بنفسك اليوم عليك حسيبا آية آية ليه أنتوا آية كل نفس ما كسبت رهينة òní gbogbo èèyàn pátá ọlọ́run bá ọlọ́run ọba ó ti gbé ó ti gbé kọ́ lọ́rùn bẹ́ẹ̀. wàkùlà ìǹsáni ìǹsáni alzamna àwùtọ́ ìrọ̀wù fi ònú kìí wà núkúrí jùláwù yàwù malìkíyà mati kìtàbà ìyàlọ́kọ́ hùmọ̀ ṣúrọ̀. àwọn afọ́nimọ̀ tafsir ọlọ́run ọba akẹ́wọ̀n ká oníṣẹ́ arígbóló ń kúlò nafsin bímọ kásà bá tọrọ hìínà si eni ti won sí ẹni tí wọ́n fi dógò síbi kan tó jẹ́ pé ẹni tí ó wà á là á tó ni kí wọ́n san ọ̀rọ̀ tó ń bẹ lórí ẹ̀yẹ lọ́wọ́ sọ pé ìlà àṣọ́há abàlìyàmín ìlà àṣọ́há ajẹ́ pé àyàfi àwọn àṣábùlìyàmín ọlọ́dún jáwà nù àyàfi àwọn èrò apọ̀ ọ̀tún àwọn ni ó dàbí ẹni pé bá yọ àwọn kúrò nínú ìfidógò ẹ̀ kò àmẹ́wọn òsàjẹ́dé yọwọ́ kò bí àmẹ́rin yìí máa sọ́lá iṣẹ́ olóore táwọn ṣe ó ti dàbí owó ọ̀yà tó ti sanwó ìdógò tó ọlọ́run mọ́sálà ìfún wa níṣẹ́ olóore ṣe olùkálukú tó bá fẹ́ wà nínú àwọn àṣàbùlì ẹ̀mí ìyá mọ́ ṣiṣẹ́ olóore àmọ́ ń ṣe àmì ń kó ayàtàkọ́ dàmá àwọn ń ṣe àmì ń kó ayàtàkọ́ ẹni tó bá fẹ́ nínú ayàtàkọ́ dàmá àwọn yàtàkọ́ dàmá wọ́n ní náfìlà wà lẹ́yìn Ramadan ma yọ kìyàmù lẹ́yìn máa kárí wọn mọ́yà máa sùn tó gbóò lépa ààrẹ ìfẹ́ni ìyàkàjọ bọjà wọ́n ní sòkòtò rẹ mọ́jọ kọjá kó sẹ̀ sọpá àwọn afáà nìkan máa wọ́n lẹ̀ máa wọ́n so wọ́n ní àwọn obìnrin rẹ kẹ́mẹ́ borí máa rìn ó gbogbo tí wọ́n yóò ṣe sábà sáńtì ẹ̀ kọ́ wá rògbọ́ fẹ́ wà náà wọn sábìrì ọlọ́run ní lọ bí bá ti iná lọ bí ti Ìlà ọ̀sọ̀hábàlì ya ni. Ẹ dákun jàmáà, ẹni tí wọ́n fi dógò síbì kan, ṣe tí wọ́n ṣe lékejì sọ́kàn. Ẹni tí wọ́n fi dógò pé tọ́, a fi rí gbèsè ọ̀run wáṣọ, ẹjọ́ wà ń bì. Láti múlẹ̀, ṣe tí wọ́n ṣe lékejì sọ́kàn. Àmọ́ ẹni tí ó jẹ́ òun ni ọmọlúwàbí ara rẹ̀, òun ni landlord, àbógbálé fúnra ara rẹ̀, ó sì ń sanwó lé kọ̀ jẹ́ owó lé, ó lè bèrè pé àwọn ọmọ àlìjẹ́nà náà nílẹ̀ sọ́ọ́bẹ̀ yẹ̀mín àfàwọn ará alẹ́ àwọn àwọn ará apá ọ̀tún nìkan fi jàǹdà tí ẹ̀ yàtà sá àlọ́. ilẹ̀ ashabal yamin fi jàǹdà tí yàtà sá àlọ́. wọ́n wà nínú àlìjẹ́nà fi jàǹdà tí yàtà sá àlọ́. àwọn ti wà nínú àlìjẹ́nà aláti dẹ̀wọ́n aláti dẹ̀ àwọn àlìjẹ́nà ọlọ́njà wà nínú wọ́n wà ní àlùjẹ́ ara ti dẹ̀wọ̀n yàtà sa àlùún wọ́n wà á bèèrè àwọn léyìn kí ni wọ́n ń béèrè a ní ìlú òjèrè ní wọ́n mọ̀ bí ra wọn yàtà sa àlùún náà bẹ́yìn náà ara ìgbé sábà ti dẹ̀yìn pé ó kà pé kí ni ìṣẹ̀lẹ̀ yẹn ó ti jẹun ó dúró mọ oyin olùlábà nàṣàlá ó jẹ tí kí gbogbo nǹkan náà ló jẹ ìjànà ti yàtà aláti dẹ̀ wọ́n wọ́n jẹun tán aláwọn tó wà ní mamlaka arabia saudi yan harasa allah ala tawhid ó kẹ́ lọ kẹ́kọ̀ọ́ mamlaka wọ́n ń kà kí ó tán láàárọ̀ ó ti jẹ́ ó ti mú jẹ chicken ọ̀fun ńlá báyìí gbogbo nǹkan lábẹ́ ac ló wà gbogbo ó ti rẹ̀ parí tó wà fún ọkàn rẹ̀ balẹ̀ wọ́n dà kọ́là ókà náà àmì wọ́n wá jókòó bẹ́ẹ̀ ẹ̀rọ kìí wọ́n tó bẹ̀ ọlọ́ni ńlá sàkúlò náfsí ń bí mẹ́ kẹsàbà ti rọ ìdá ilẹ̀ aláàbẹ̀lẹ̀ ní àwọn ti frí níbi wàhálà àwọn òfin wọn dógò iṣẹ́ olóore wọn ti là wọ́n fi jẹ́nà tí yàtàṣà àlú inú àlùjẹ́nà ni wọ́n wà yàtàṣà àlú tí wọ́n ń bira wọn léèrè wọ́n ń sọ̀rọ̀ láàrin ara wọn nípa àwọn mùjìrìmín àwọn pòkì àwọn tọ́ọ̀gì àwọn olùkọ́tọ́ lọ́wọ́. máa sálákà kan fi sakọ. ìgbà tí wọ́n wọ́n ń rẹ̀ ara wọn ah, ẹ̀jẹ̀ ìdó náà nígbà jẹ́ ńbẹ́ láyé ń kírun tá ń gbáwẹ̀ tá ń ṣe gbogbo tọ́nà àwọn kẹwàá tá a jọ ń ṣe ẹgbẹ́ ìwé dá wa lóhùn tí wọ́n sábà mú wa sí eré àfọ ọkọ ẹlẹ́ àwọn onírúgbọ̀n ma salakakum fi saqar ẹ̀rọ̀kùn ìbéèrè tẹ́ ń béèrè wọ́n wá tó máa sí kàkà fún wọn tán wọ́n wà á rí àwọn èèyàn tí wọ́n ń jìyà lọ nínú náà kẹ́lẹ́bà níbi ìṣẹ̀fún àbújá ń dasọ lábẹ́ igbe àmì ìbéèrè inú sálẹ̀ pé yá àbá jáàlì ìwà àbújá nínú àtàwọn aráàlú kọlíb sórí nítorí wọn bá pè láti ń wọ báyẹ̀ ẹ̀ ó ń béèrè tàn òbí ìkàn ó fi ń jẹpẹrẹ ó fi ń jẹpẹrẹ wọn àwọn náà wọn gbà tí bá ti rí wọn pé ọlọ́run wá sí kàkà fún wà rí àwọn olùkọ́tọ́ ọlọ́run nínú ayé gbà wọ́n hàn àwọn tó mọ́ aṣe ìgbàtà mẹ́láyé rẹ̀. mà sàlàkà kan fi ìsàkọrù. tó bá rí wọn tẹ́ ń jíà wọn àmọ́ gbọ́nà pé mà sàlàkà kan fi ìsàkọrù. ẹ̀yin ọmọ ẹ̀lẹ́ ah ewu ló sọ yìí di ẹ ayé mẹ́ àdìkọ́lá kan sàkọrù. kí ni tó fà á tẹ́ ẹ fi dára alẹ́ iná wọ́n fẹ́ ṣe ìkọ́mọ̀tò hujja alayhim. innal ladhina ajramu kanu minal ladhina amanu yadhhakun. láyé ń bí àwọn kèfèrí wọ́n máa fi wọ́n tó ń ṣe tọ́lọ́run ọba wọ́n máa fi ọpa wìídì. wa وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون kò sí àrà tí wọn ò ní fẹ́ àwọn mùsùlùmí dá وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون ó bá di alkiyama ọ̀rọ̀ change ìwọ mùsùlùmí náà fi ọ̀sẹ̀

ẹni ó gbẹ̀rẹ̀ kẹwa àwọn náà fà àwọn kèfèrí ṣe yẹ̀yẹ́ alára ike àǹzọ̀rọ̀ orí ìtẹ́ rẹ̀ láwà alfọwébẹ̀lkọfàrò máa kànú yẹ̀fún àlọ́ ọlọ́run sàbòjá àwọn kèfèrí wa wọ́n ṣe náà lọ́wọ́ bá fún wọn lẹ́san àwọn mùsùlùmí wà máa bèèrè àwọn máa àlùjánnà wọ́n máa bèèrè ánìlì mòjìrì míì pé máa sálákà kùn sí ìsàkọ́ wọ́n ní kí ló sọ yín di èrò náà báyìí tẹ́fí dára Kọlù lámnákù mínà ìmọ̀sọ́lì. Ọlọ́run bá sọ nǹkan mẹ́rin tó jẹ́ pé gbogbo ẹni tó bá wóra rẹ̀, tó bá ti lè rí ìṣesíyàn lára rẹ̀, kó kèé sára oúnjẹ rú nẹ́lẹ̀ ọ̀rọ̀kún ṣọ̀wà mẹ́. Kọlù lámnákù mínà ìmọ̀sọ́lì. Àwọn ọmọ náà mọ́ ní àwọn àlídọ̀ ọmọ mùgíra wọ́n ni lámùnẹ́kù mi lẹ́nu mùsọ̀lẹ̀ ààfin nínú ẹ̀fẹ́ nàkó ní lámù yẹn ló pa náà nìyẹn rẹ lámùnẹ́kù mi lẹ́nu mùsọ̀lẹ̀ ààfin nínú àwọn tí ń kírun láyé oríwo kalẹ̀ ìwọ́n tó ní ẹ̀rọ bá forí kalẹ̀ ó tàkìtì mọ́ wùlẹ̀ wọ́n mọ́tàkìtì láyé mọ́tàkìtì láyé yóò dọ̀rùn náà kú náà nínú asibáàbù tí ó sọ àwọn ẹ̀dọ́ mọ́ náà náà ní tàkù kí ẹ̀ máa gbẹ́nu jùlẹ̀ kí ẹ̀ máa kírun lábàájì ọmọ kíkẹ́ dákà sí kíkẹ́ lónìí kò kí lọ́wọ́ ṣúgbẹ́ nígbà tó bá ní ìdòwó yóò kí lọ́dọ̀ ní ìdòwó yóò fìrún rẹ̀ nígbà tí àwọ̀ ẹ̀ bá lóyún ọmọ kírun nígbà tí ò bá ní bùkátà yóò fọlọ́lẹ̀ yóò kí súbí níjọ́ tí ojú bá ka mọ́ ìyókù oníjọ́ kejì àwọn ọmọ náà ní lámìnà kò mí nàlì mùsọ̀lì. kọlu lámìnà kò mí nàlì mùsọ̀lì. a sí nínú àwọn tó ń kírun tẹ́ ń mọ̀ pẹ̀lú kírun kírun ṣe pé ọ̀tọ̀ ní pé yẹn kírun tẹ́ pé àwọn èkó dára ẹgbẹ́ pé ó ti dìṣẹ́ ìfọ̀nkà àmùsọ̀lẹ̀ ilé ìmọ̀ kírun lámùnákùn mi lálẹ́ mùsọ̀lẹ̀ àti inú ẹ̀ tí ẹ mọ̀ pẹ̀lú rùn fún òfin rùn bọ̀ wá tó máa pèrò ń gẹta wá mẹ́ sọ́ọ̀bù wọn nípa pé ìlú yá o àwọn èèyàn ti mọ̀ wọ́n mọ̀ gbà ẹ̀mẹ́ wulẹ̀ pa wọn wọn lé àwọn èèyàn kẹ́mẹ́rà táwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀mẹ́ pè wọ́n wọn èèyàn kí zúrì tó wájà sí wàá sí wọn wàá kí papọ̀ mo wà mọ́sá sí kàlọ́jọ́ kan ẹnìkan wọn wá lójọ́ lọ́mọ ẹ̀ pé àyọ̀ náà sọ̀dà sẹ́rí bẹ́ẹ̀ sí wọn wọn èèyàn kí zúrì ń jẹ́ mọ́

Ọlú lámnákù mínà ìmọ̀sọ́lí. Wọ́n ní àwọn òsí nínú ẹni tó ń kírun. Wà lámnákù ní tẹ̀yìnmò ìmìsìkí. Bákan náà, ẹgbẹ́ wà nílò ọmọ Mùgírá, ìlànà ìbẹ̀rẹ̀ sọ́rà. Wà lámnákù ní tẹ̀yìnmò ìmìsìkí. Wọ́n ní bákan náà àwọn lówó. Gbogbo ẹni ọlọ́run bá kẹ́ ẹkí ìsára. Owó tọ́lọ̀ o, ó lè sokùnfà kẹ́lẹ́gbọ́n jẹ́ pé owó dúkìá ó lè ṣokùnfà ìwà àlìjẹ́nà ìsọ́tọ̀ àtàwọ̀bà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó sọ tójú àwọn tó bá ń kówó pamọ́ ẹlòmí ó sọ ìsọfọ́mọ̀ ìyá kan àlọ́mọdá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí bá lọ pé nàìjíríà kọ̀rọ̀ ẹlòmí ní tó fi lè ṣàánú àwọn ẹ̀kọ́ sẹ́lì ìyá ó sàn wọ àkáǹdówó mímẹ́ àwọn kẹ́tì ń àwọn afọ́nimọ̀ tafsir wọ́n ní ìtọ́nà àyà ìtumọ̀ àzàká mélòó nínú owó wa lọ́wọ́ wa lóyún zàká mélòó nínú owó wa àwọn olówó ta ní ẹlòmíì gẹ́ pretend fáwọn àfà bẹ́ẹ̀ni pé zàká owó wọ́n owó létẹ́ni kẹ́kẹ́ ọ̀rẹ́ ọ̀tọ́ra rẹ̀ bẹ́ẹ̀ni bí zàká owó ẹ̀bí owó rẹ̀ wá láti ẹni ẹ̀ ó lọ́mọ ìwà tọ́wọ́ ọ̀dọ́mọ yẹn jẹ́ zàká àwọn fọ́nimọ̀ tafsir wọ́n ní ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń fi ọ̀rọ̀ zàká iná ní ọlọ́run bá subhanahu wa ta'ala yẹn rẹ̀ sọ لم ولم نكن نطعم المسكين يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار ورهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يقنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله àwọn ọba ní àwọn tí wọ́n ń kó dúkìá àwọn tó ń kó dúkìá pamọ́ kó sí báńkì والذين يكنزون الذهب والفضة wọ́n kó pamọ́ dúkìá góòjì àti fàdákà ولا ينفقونها في سبيل الله mọ́tò láti fi ìbẹ̀rẹ̀ àdúgbò wọn tí ò rẹ́ni kan òjò fún àwọn mùsùlùmí rẹ̀ لا ينفقونها في سبيل الله kò kàn wọ́n sáà fi pọ̀ táwọn èèyàn rẹ̀ nìkan àwọn aláìní pọ̀ tẹ́wọ̀n rí nǹkan ó dẹ̀ mà òfin kò tí wọ́n rí ìyà tó le ìyàwó ló le tọ́nà ọlọ́run ọlọ́run fún wọn níro ìyà tó le ìyàwó ló jùlọ lọ́jọ́ náà يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباؤهم جباعهم وجنوبهم وقلوبهم يوم تزال كياما يحمى عليها في نار جهنم وما في ود وجن وقينا جهنم وفما وفما جباعهم وفما فينا جهنم ما في في في في في في في في في في في في في في في في في في في الله جنوبهم وقلوبهم وقلوبهم هذا ما كنزتم في هذا ما كنزتم لأنفسكم dúkìá rẹ̀ tó kó pamọ́ láyé ó ná ìyá òsì fáwọn èèyàn ẹ kò sí ó bá dára kìábà ẹ̀rẹ́ dúkú ẹ̀yìn náà ẹ̀tọ́wò máa kù tún tẹ̀kìlìsù táyìn náà kó wà mọ́láyà ẹ̀yìn náà ẹ̀tọ́ yàwó lónìí. ìṣesí ọmọ náà oníkẹ́yìn ẹ̀ Wọ́n ní àwọn ọmọ ẹlẹ́ ń dá àwọn ọmọ àlìjẹ́nà lóhùn wípé àkí ń fún àwọn aláìní, àwọn àfáà nínú ẹ̀ ó ní ká yọ zàká àtàwọn sọ̀ràkọ́ Ẹni olówó wa yọ zàká, ẹ mọ́ wo bí ìlú ṣe rí. Ẹlẹ́mìnà tó máa yọ zàká àwọn ẹmọ̀pọ̀ lówó lọ, ẹ ṣe bọ́lọ̀ ló fọ́. Yọ zàká, yọ zàká rẹ̀. Mọ́ gbé àmẹ́rẹ̀ ìpàdé ọlọ́run ọba. Ọ̀hun ìyàdó dìfẹ́ tó ìwọ tó dẹ̀ ní owó zakara dẹ́pọ́lọ́run bá kí ọ ó gbẹ̀ ẹ́lẹ̀ sánú àwọn èèyàn àsìkò láwàáyé àwọn èèyàn bùkátà sí tí wọ́n jẹ àwọn bùkátà mọ̀ yákàlẹ́ ní ẹ àkúrọ̀mù tó ńlá so wọ́n fẹ́ ṣe fídíà wọ́n á rí pé òun ráwọn aláìní tí òun gbòjẹ fún ah. so wọ́n á ní sọ́kọ̀ mọ̀ ní wọ́n mọ̀ níta mọ̀ ìlú wọn náà ń gbé ṣé nàìjíríà táwọn ń gbé ilẹ̀ ó ní kiri kan àdúgbò kan láìní káàkiri mẹ́ta kọ́ ọ́n ládùúgbò yín bẹ̀ èmi gẹ́tì ìdádùgbò yín mo lè sọ àwọn bíi tẹ́lẹ̀ wọ̀ tẹ́lẹ̀ àwọn aláìní so èyàn nídìí kó lọ jìnà àwọn mọ̀sákìnì ó kúnlẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ alùkú bá wúra rẹ̀ yóò rí àwọn mọ̀sákìnì lẹ́gbẹ̀rẹ̀ ó nídìí kó lọ jìnà ṣe dáadáa pẹ̀lú wọn ọlọ́ni wọn làm náà kúnná tó ìmọ̀lẹ̀ mẹ́sìkínà ọlọ́m náà kúnná tó ìmọ̀lẹ̀ mẹ́sìkínà wàkúnná wàkúnná na kúdù máa lọ́kọ́ ìdín bákan náà kúnná na kúdù máa ìṣẹ́jọ́ ọmọ náà ó ní gbogbo ọ̀rọ̀ làwọn máa ń dá sí àti táwọn onímọ̀ ń parẹ̀ a máa ń gbogbo awẹ́ wa ẹ máa ń fa ànábì ìtayín níbẹ̀ àjọmọ́ fi tayín ẹ máa ń fẹ́ sọ́lọ́run bá tayín àjọmọ́ fi tayín bí ẹ máa ń bú àwọn mùsùlùmí ẹ pé irú ẹ̀ ẹkùnrin tó ṣe láyé ànábì sọ́lọ́ àṣàlà ó ní mẹ́rọ àìtù mẹ́rọ àìnà مثل قرائنا أرغب بطونا ولا أقرب على سنا ولا عجبا عند اللقاء oni oni àwọn àwọn tẹ́ mẹ́tẹ̀lá náà yíká kí gọ́gọ́gọ́gọ́ ẹ̀sìn wọn wọ́n parọ́ ju àwọn tàbí ní báwẹ̀ bẹ́sẹ̀ wọn tó rí fẹ́lẹ́fẹ́lẹ́ irọ́ ló kú mẹ́ bákan náà ikùn wọn tẹ̀ ń wọn lé ẹ̀kọ́ oúnjẹ bí kátẹ̀tẹ̀ tó wá ń jẹun tí wọ́n tún lè ṣiṣẹ́ ni tọ́mọ́ tó pàdé ọ̀tá ọ̀lẹ́ ni wọ́n ẹ̀wọ̀n ti sọ wọ́n sàwọ̀rà ní ọ̀rẹ́ wa tàbí ẹgbẹ́ kẹ́yìn máa dáwọ̀ ẹgbẹ́ àwàdà abẹ́gi àrùbí sọlá sọlá sí gbọ́ ọlọ́run sì iná àfàǹtọ́ ìfà mi kò tún àbí tọ́ ìfà níta ẹ ṣe kọ̀tà fọ́lù tó nìkan ẹ̀rọ wá so yóò bọ́dọ̀ sọ́ra gbọ́dọ̀ kọ́ lè ẹ̀mẹ́ ń dá sí wọ́n fẹ̀sẹ̀ ọlọ́run bá sàwẹ́wà bẹ́ẹ̀nu mọ́ dá sí tiẹ̀ tó bá tún lọ dá sí ó máa nípe ìṣesí ọmọ náà ní ipe àwa náà ẹ̀mẹ́ ń dá sí gbogbo ọ̀rọ̀ nàkúùdù máa lọ́kọ̀ ìdí. wàkúnná nàkúùdù máa lọ́kọ̀ ìdí. àwa náà a máa ń dá sí gbogbo ọ̀rọ̀ ẹ má pàdé bí wèrè àpè bẹ́ẹ̀ ẹ má pè ní àṣíwé àpè bẹ́ẹ̀ báwọn èèyàn ṣe ṣe lónìí náà ìwọ náà mọ́ bá wọn dá sí tó máa ń sọ̀rọ̀ Islam ọ̀rọ̀ sunnah tí wọ́n bá ń sọ láì dá wọ́n bá wọn dá sí mọ̀ pé ṣe sí àwọn ọmọ náà nìyẹn náà. wa kunna nakhudu ma'al kha'idin. wa kunna nukadhibu bi yawmiddin. wa kunna nukadhibu bi yawmiddin. wọ́n bẹ́ẹ̀ náà ni àwọn tó máa ń pe ọjọ́ kìyàmọ̀ nírọ́ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ta bọ̀gẹ́ àwọn àbájẹ́ ń sọ gẹ̀ẹ́sà àwọn gẹ́ẹ́dọ̀rùn rí kúnnà nù kádìí bìyà wọn fi ìròyìn mẹ́rin yìí gbogbo tó bá jẹ́ la ìròyìn ọmọ náà ní ọkọ̀ lọ́kọ̀ sọ̀wọ́n mẹ́rin ìròyìn kéèyàn má jẹun tó ń kírun ìròyìn kéèyàn ní kó mọ̀ náà ìròyìn kéèyàn máa jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ nípa ẹ̀sìn àbáwọn ẹni ọlọ́run lèyàn náà máa dá sí mi wọ́n sọ̀rọ̀ wọ́n bú ẹlẹ́à ó tún máa wọ́n dá tó bá tẹ́ ilé sọpọ́tẹ̀ dákẹ́ man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut ìmẹ́ kó sọpọ́tẹ̀ àbíkó dákẹ́ bákan náà ìtọ́jú alìkìyàmọ̀ nírọ́ àwọn ọmọ náà ń dá àwọn ọmọ àjẹ́nà lóò bá wọ́n ní àtàánàlìyàkín orí rẹ̀ àdá làwọn wá wà ìrànlẹ̀ àwọn ń ṣe àtàánàlìyàkín ó fi di pé àlìyàkín àì almout tí kú fìdá dé wá báwọn àmọ̀dájú tó kọ́kọ́ ga jù náà ní àmọ̀dájú mi náà tún ní pé inú náà ti bára wọn jama'a ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ń já mọ̀ wípé ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ yìí gẹ́lẹ́ bí ẹni pé àwọn ọmọ náà ti wà nínú náà eléyìí láti já mọ̀ pé kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ àwọn ọmọ náà ń bẹ ọlọ́kọ́ mọ̀ ṣe wá lọ́mọ náà so gbogbo ẹni tó bá ọjọ́ àlùkìyàm bẹ̀rẹ̀ láti wá gbé lọ́la níta gbé lónìí ni pé gbogbo yẹn pátá kólúkálukú ó gbìyànjú lèmọ́n ṣe àmínkùn ayẹtàkọ́dàmà ayẹtàkọ́rọ̀ tó bá wá wù ọ́ lásọ̀kalẹ̀ ńlá lélẹ̀ bó bá wá wù ọ́ irun rẹ̀ mọ̀fìlà rẹ̀ zaka rẹ̀ tó ti sọ ẹlòmí zaka rẹ̀ kọ́kọ́lù pọ́dà lọ kọ́ bọ́ sí yan zaka kẹ́sí pé zaka gbé zaka rẹ̀ zaka rẹ̀ fílòpù 10,000 zaka 5,000 mẹ́fílòpù sí zaka lélẹ̀ ìrẹ́lẹ̀ yìí ọ̀dàká ni ẹ lọ bá àwọn onímọ̀ àwọn afá súnà tá nímọ̀ nípa rẹ̀ ẹ súnmọ́ wọn ẹ ò fẹ́ kẹ́mọ̀ bò ní á ṣe bọ́lọ̀ fáwọn àmàbí ní ìmọ̀tò rọ̀bíkà fáhadìs ó sì jẹ́ kí lọ́ọ̀yà rẹ̀ mọ̀ ó jẹ́ kí lọ́ọ̀yà rẹ̀ mọ̀ bọ́bá ti rẹ̀ alábòsí ó sì fẹ́ káfà tó gbọ́ tí ó là ọ́ níbi ewu àkìyàmẹ̀ ò fẹ́ kó láṣìírí táwọn bá sì kú tán ò ní pẹ̀lú àkọwáwẹ̀ àwọn èèyàn wọ́n fara wọ́n ṣe dára ti fara hàn lọ́ọ̀yà wọn fẹ́ fara hàn àbá á sọ náà àfa náà là afá tó wà lórí ìṣòro tó náà gbọ́ ibò wà látàmù náà tó náà ti gbọ́ ẹ̀yẹ takọ̀kọ́ so ìdán àwọn nǹkan tó lọ́ọ́ máa sọ fún wa yìí ọlọ́run bá fi ń fà wá létí ìta ká má rìn ní gbégbé àwọn ọmọ náà ká má rìn nípasẹ̀ àwọn àbújá ká má rìn nípasẹ̀ àwọn ajílẹ̀ ọmọ mọ̀gíra gbogbo tó kórìí búbá wọn ó náà ní dúkìá tí wọ́n ó náà ní làákàyè tí wọ́n ní tó ń tilẹ̀ wọn mọ̀nà àbẹ̀ náà nínú àánú rẹ̀ ó jọ ìyẹn tí ó là níbi iná ó dá ẹgbẹ́ kan nù wọn àti àwa àtàwọn òbí wa àtàwọn ìyàwó wa àtàwọn ọmọ wa àtàwọn olùfẹ́ wa àtàwọn mùsùlùmí àpapọ̀ àtàwọn afá wa àtàwọn akẹ́kọ̀ọ́ wa àti gbogbo àwọn táwọn fẹ́tàwọn náà fẹ́tàwọn lórí Islam kọlọmọ kó làwọn níbi iná kó má ṣe wá ní ọmọ náà kó ṣe wá ní ọmọ àdínà kó ṣe wá ní ọmọ àdínà Firdaus iná wà níbi ìdùwà wà lọ́pọ̀ bìnrin àlẹ́ wasallallahu wasallam wa baraka nabiyina Muhammad wa ala alihi wa sahbihi al-akhyar wa sallama taslima kathira wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh